الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعو فون الله وباو أسكسك فون نبي محمد صلى الله عليه وسلم الحمد لله رب العالمين سيكوي èmi àti ẹ a lè wà nínú ẹni tí pé yọ bẹ̀rẹ̀ mẹ́wàá àgbẹ̀yìn àmọ́ ọlọ́run dákun má jẹ́ ẹnu ọpẹ́ ẹwọ́ kan o àdúpẹ́ fún orí ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí tọ́wá tó fi àlàáfíà tó fi jẹ́ kí wa gbogbo àwọn tára ń ní ọlọ́run dákun bá jogún àlàáfíà fún wọn gbogbo àwọn tára ń ní bá jogún àlàáfíà fún wọn àwọn tí ń bẹ ń lé ìwòsàn àwọn tí ń bẹ ń lé wọn ọlọ́run wọ́n ló ní ẹ̀sìn àlàáfíà lọ́dọ̀ bá wò wọ́n bá wa gùn wọ́n lẹ́sìn àlàáfíà o àwa tó jogún àlàáfíà fún dákun má gba àlàáfíà náà lọ́wọ́ wa ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba anábíà Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́ba àràlẹ̀ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá ṣe ẹ̀kọ́ sí tí ó fi di ọjọ́ ẹ̀san lónìí ẹ̀yin èèyàn mi ohun tí a máa fi sọ̀rọ̀ òun náà ni Laylatul Qadri Laylatul Qadri òru abíyì òru abíyì Allahu Akbar òru abíyì òru kẹ́ni tó ṣe pé ọlọ́run bọ́ba lékè ọlá ó ṣe é ní òru tó ṣe pé tatanazzalu bir rahmat wal barakat was sakina òru tá à ń sọ yìí ìkẹ́ àwọn ọ̀kẹ́ a máa sọ̀ kalẹ̀ ńbẹ̀ òru tá à ń sọ yìí àwọn òbùkún a máa ṣèkalẹ̀ ńbẹ̀ òwú tá à ń sọ yìí àwọn ọ̀fọ̀kànbalẹ̀ a máa sọ̀kalẹ̀ ńbẹ̀ ọlọ́run dákun àánú rẹ jọ wà pẹ̀lú wa o ìkẹ́ rẹ jọ wà pẹ̀lú rẹ wa o ìbùkún rẹ jọ máa bá wa gbé lápapọ̀ allahumma busuta alayna min barakatika wa rahmatika wa fadlika wa rizquk ọlọ́run bá dákun tẹ́ ìbùkún rẹ fún mi tẹ́ ìbùkún rẹ fún wa tẹ́ pẹpẹ àrísìkí rẹ fún wa tẹ́ pẹpẹ àjùlọ rẹ fún wa bákan náà tẹ́ pẹpẹ àrísìkí rẹ èyí tá à ń pè ní àrísìkò tẹ́ pẹpẹ rẹ fún wa ọlọ́run à ń bẹ̀ ọ́ dákun ṣàánú wa àti wàá mú mẹ́wàá gbẹ̀yìn yìí ọlọ́run dákun jẹ́ àṣekò ń gẹ òwúlẹ̀ alátìlẹ̀ kọ́dẹ̀rẹ̀ o ọlọ́run níbẹ̀ fún òwúlẹ̀ alátìlẹ̀ yẹn yẹn mi ọlá tí ń bẹ ọlọ́run bá rere lọ́yẹnjú rẹ̀ fúnra rẹ̀ ọlọ́run bá ní pé inna bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadr dájúdájú àwa la sọ àlùkùránì kalẹ̀ ní òwe lọ́láṣí ìkọ́dún ọmọ abẹ́ ìpín bo kùránì wà ní gbólóhùn tọ́lọ́run bá sọ yẹn hu yẹn ni o inna anzalnahu yàní inna anzalna al-Qur'ana fi lálàtí ìkọ́dún àwa la sọ àlùkùránì kalẹ̀ ní òwe lọ́láṣí ìkọ́dún wà má adraka má láylatul qadr kí ni ó fi òwe lọ́láṣí ìkọ́dún mọ́ rí ànẹ́bì ànẹ́bì ni ọmọ ọlọ́run lójúwe rẹ̀ fún kí ló kó òwe lọ́láṣí ìkọ́dún òun lọ́láṣí ìkọ́dún khayrun min alfi shahr ó rí òru Lailatul Qadr yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ wọ́n náà sin ẹgbẹ̀rún oṣù one thousand months ọdún mélòó lórí òpin ọ̀jẹ̀ ó lé ní eighty years ó lé ní eighty years bí eighty three years náà lọ́lọ́jẹ́ yẹn tí wọ́n náà bá calculate ẹ̀ ó rí pé ohun tó lé ní eighty years ni òru ọjọ́ kan táwọn bá náà yìí ṣe kò ń gẹ̀ rẹ̀ ìjọsìn ohun tó lé ní eighty years lẹ́yìn ti fi sọ́dọ̀ ọlọ́run tànẹ́sì sálọ́ọ́ ní màláìka àwọn màláìka ọmọ àsọkalẹ̀ lásìkò táwọn wí yìí àwọn màláìkà wọ́n máa wò sọ̀kalẹ̀ lóògùjọ́ tá ń sọ yìí wa ruhu fiha àti malaku Jibril là ń pè lóòhò níbẹ̀ yẹn o malaku Jibril tá a bá ń ṣàlàyé tán lẹ́yìn ká bá sọ fún wípé àwọn ministers ministers àwọn commissioners, commissioners àwọn senators àwọn reps wọ́n fẹ́ wá sálámọ̀ sí wọ́n fẹ́ wá kí ọ wọ́n fẹ́ wá bọ̀ ń wá ṣàlàyé pé kódà fi mọ́ president Buhari ó tutù jòkójòkó pé èmi náà ọlọ́run bọba lékè ọlá sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọlọ́run bá mọ̀rọ̀ sọ ju gbogbo ẹni tó bá lóun mọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run bọba lékè ọlá láwọn màláíkà wọ́n máa sọ̀kalẹ̀ kódà tí mọ̀ ọ̀gá wọn tí ṣe Jibril bíbí rabbihim wọn wá lásán o pẹ̀lú ìyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run ọba wọn ni o min kulli amr gbogbo níbi gbogbo àlámọ̀rí wọ́n máa gbé wá gẹ́gẹ́ bọ́lọ́run bá sọ fún wa nínú súrà mi wípé wọ́n máa sọ kalẹ̀ fiha yufraku kullu amrin hakim alámọ̀rẹ́ ọlọ́run ọba ni wọ́n máa gbó afẹ́dà amọ̀rọ̀ min indina àṣẹ látọ̀dọ̀ wa ni o inna kunna mursilin torí pé àwọn ọlọ́run ọba a ṣe wọlé jíṣẹ́ kí wọ́n máa wá. àwọn olùmọ̀ wọ́n ní pé òru yìí ó kó àwọn ọlákan sínú nínú rẹ̀ lẹ́yìn ni pé anna Allah azza wa jalla anzala al-Qur'ana fi hadhihi al-layla òun ilé ọlọ́run bá sọ alukuran kalẹ̀ ọ̀gẹ́ bọ́ọ̀lù sọ pé iná ń sẹ̀nẹ́hù fi ilẹ̀ ilẹ̀ ti mubaraka pé a sọ alukuran kalẹ̀ ní sọ́ọ̀tù dùkọ́ọ̀n pa sọ kalẹ̀ ní òru ìbùkún òru abiyì nínú ẹkún na mùndìrín so ọlọ́run la sọ kalẹ̀ lásìkò gbà yẹn dájúdájú àwọn ọlọ́run bá jẹ́ ẹni tó ṣe pé ó sì wọ́n ní tí ó máa jẹ́ olùsìkílọ̀ so bákan náà nínú àwọn ta tó rí nínú òru yìí òun náà ni pé anna allah azza wa jalla adama sa'ana obi dekere ha ọlọ́run bá gbé òru yìí ó gbé tóbi oúnjẹ ó pàtàkì ẹ̀ ìyanra wa létí pẹ̀lú ọkọ rẹ̀ pẹ̀lú gbólóhùn ọmọ àdìrọ́kà wọn lẹ́yìn láti kọ́dé bó ló tiẹ̀ sí fẹ́ mọ ohun táwọn gbélé aláti kọ́dé yìí ká lè bá a mọ bó ṣe pàtàkì tó bákan náà ìjọsìn bẹ̀ khayru min al-ibada fi alfi shahri laysa fiha ẹgbẹ̀rún oṣù lọ èyí tí ò sí lálátì lọ́kọ̀ dé ìbẹ̀ ìjọsìn tí yẹn bá sí ń bẹ̀ sọ́lọ́run bá gbà lọ́yìn kọlọ́ba kò já sí kòńgẹ́ rẹ̀ bákan náà àwọn màláìkà wọ́n máa sọ̀kalẹ̀ lóhùn táwọn wíyì débi pé wọ́n máa sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn àánú àwọn ìbùkún àwọn ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run bọba àlékè ọlá wọ́n máa fi sọ̀kalẹ̀ sọ̀dọ̀ lọ sí orílẹ̀ ayé bákan náà nẹ́lẹ̀ amúnẹ́lẹ̀ wàsálàm yẹ̀hólò fi hádìí láìlá àlàálẹ̀ ìmáàn ìfọ̀kànbalẹ̀ àlàáfíà yóò máa bẹ ní alẹ́ ẹjọ́ náà fún àwọn tó bá jẹ́ olùgbàgbọ́dò tọ́lọ́run ni wọ́n sọ̀kalẹ̀ ńgbà náà ọ̀tẹ̀sílẹ́mù ní màláíkà yẹ̀tàwálẹ̀ àlẹ́yìn fi hà so mú kí àwọn màláíkà kí wọ́n jẹ́ kálàáfíà ọmọ abẹ́ngbà náà yóò máa tẹ̀lé ra àwọn tí lè fi mọ́ wò gẹ́gẹ́ bọ́lọ́n bá pèsè àlẹ́mú ní híyá hátà mọ́tòlá ìlfàjẹ́ àlàáfíà ọlọ́run ọba ni wọ́n máa bẹ̀ tí ìlfàjẹ́ àríjọ́ náà fi yọ ọlọ́run dákun jẹ́ àsìkò ń gẹ̀rẹ̀ bákan náà níbi amúsà ọ̀sán sọ pé mọ́ ń sọ́mọ̀ ramadan ìmọ̀ náà wà ti sábà gbé fòlá ọmọ tàkọ́dà mìíràn bí ẹni yóò tó bá gbá àwẹ̀ ramadan tó fi gbàgbọ́ gbà tó sì gbà pé wọ́n lẹ́sìn wọ́n ṣàfojì gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣẹlẹ̀ fún un ó wá tún sọ ọlọ́nà mi pé wọ́n mọ̀ ọ́ mọ̀ lẹ́yìn lẹ́tàlẹ́ kọ́dẹ́rì ẹni yóò tó bá dìde ní òru lálátò kọ́dẹ́rì ìmáàna tó dìde lọ́jọ́ náà tí ó sùn tí fi ń bẹ lọ́hùn tí fi ń ka Quran tí fi ń yan náfìlà ìmáàna wa ìtì sàrà lẹ́yìn tó yẹ pé ọgbà pé pẹ̀lú gbàgbọ́ lè ṣe ó sì gbà pé wọ́n lẹ́sìn gófìrà láwọn ọmọ àtàkọ́ dàmìndàn bẹ́ẹ̀ ó gba alẹ́ wo gan wá ni alẹ́ wo ni Lailatul Qadr yẹn yàrá ṣẹ́ka ni Lailatul Qadr fi Ramadan àrílẹ̀ Lailatul Qadr kò sí èméjì ń o inú Ramadan ni o torí pé ọlọ́run bá ní pé ṣáà Ramadan ni lẹ́dẹ̀ unzila fihi al-Qur'an oṣù Ramadan lọ́lọ́run bá sọ al-Qur'an kalẹ̀ ó sì ṣàlàyé fún pé inna anzalnahu fi Lailatul Qadr a sọ al kalẹ̀ ní òru Lailatul Qadr rí ó jẹ́ àmọ̀ pé inú Ramadan ni kò sí èméjì ń bẹ bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsàn ó ní pé ha fi aṣèrìlẹ̀ àwọn àrìn ẹ máa lọ wá ní mẹ́wàá tó bá gbẹ̀yìn Ramadan ìbẹ̀lẹ̀ ti rí o inú ọ̀rọ̀ mi ó ní pé taharo láìlátalù kọ́dẹ̀rì fìlì wétérì ní aṣèrìlẹ̀ àwọn àrìn kódà tẹ́ẹ̀bà sùsà pàǹtìtì rẹ̀ twenty one twenty three twenty five twenty seven twenty nine ní ẹ lọ wá kódà níbi ànẹ́bí àmúṣà sàǹtúnṣe gbìyànjú dé gan-an ó ń ṣe ọlọ́run ọba ọ fẹ́ wá sọ ọjọ́ náà bá ti máa wá bá ṣe máa rí lọ́dọọdún ṣùgbọ́n ìṣe làwọn ọ̀kẹ́ ń jà níjọ́ náà ìjà ọfà sábàbí tánibíà Muhammad sallallahu alaihi wa sallam tó fi ní pé ẹ̀yà máa lọ wà láàrin àjọ mẹ́wàá yẹn ó sì gbìyànjú pé kó máa jẹ èyí tí méjì ò sí pín ṣùgbọ́n látara pé àmọ̀ èyí tó lè jẹ́ náà tá a bá rò pé èyí tí méjì ò sí pín lásìkò ń gbé láti bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá yẹ pé bóyá èyí tí méjì sí pín ń kọ́ ló jẹ́ pé láàrin ọjọ́ mẹ́wàá yìí ní ẹnì kan máa lọ wá owó lálátùn kọ́dírì bákan náà ẹ jẹ́ lọ́mọ o pé àwọn tó ti lọ tí wọ́n ṣe ìtìmáṣọ ẹ̀ tí wọ́n ṣàpáǹtẹ̀tẹ̀ rẹ̀ tí wọ́n wò pé bò làwọn sì gẹ̀ẹ́tì wùlára tó kọ́ dé àfa àbáyé bónú ká ó ní àwọn alẹ́ tálọ́run ní káwọn ṣe kò ń gẹ́ rẹ̀ òun náà ní alẹ́ on the twenty seven ọ̀fà bẹ́ẹ̀ sì máa ráwọn míì lónìí tí wọ́n sọ pé bóyá àwòlúlára tó kọ́ dírì àwọn olónìí o twenty seven ni irọ́ ni o ó lè jẹ́ twenty one ó lè jẹ́ twenty three ó lè jẹ́ twenty five ó lè jẹ́ twenty seven ó lè jẹ́ twenty nine kódà ọjọ́ tó jẹ́ twenty one bẹ́ẹ̀ gan ló jẹ́ yára níbi àfọmọ́sá aláàlú sálám tó ṣe pé àfa àbúṣà yìí mọ̀lẹ́fẹ́dé ló gbéra wa ó ní pé alẹ́ twenty one làwọn màjẹ́ nìkan tí ipa àwọn wà sáà táwọn kí n pàdánù bá musa sọ́làmù nígbà táwọn fi àwọn bá rí pé alẹ́ twenty one ló tiẹ̀ padà jẹ́ alẹ́ àkọ́kọ́ tí ó wò pé náà àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ọjọ́ yẹn lọ jẹ́ ọlọ́run bá pa á mọ́ fún àlè ó mọ̀ yìí torí kí a lè bá a máa ṣàpáǹtì tì níbi ìjọsìn wa ànábìá muhammad sallallahu alaihi wa sọ pé yìí ní kharajtu li ukhbirakum mo jáde láti wá sàlàyé fún yẹn ìṣàbẹ̀bẹ̀ lẹ́lẹ́sẹ̀ kọ́dẹ̀ nípò lẹ́lẹ́sẹ̀ kọ́dẹ̀ fatalaha fúlàní wa fúlàní báyìí mo ṣe rí i pé lágbájá àti tàmẹ́dò wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà fọ̀rọ̀fẹ́ àti yàdúrófẹ́ alẹ́ ìlmùhà wọ́n gbé wọ́n bá gbé ìmọ̀ rẹ̀ kó wọ́n gbé kó wàhásà yẹ kó nà kọ́ ìrọ̀lá kù mo sì wó pé orin ní ọjà sí fún yín falitẹ́mu sóra fi àṣẹlẹ̀ wá kiri fìlìwétẹ̀ ẹ lọ máa lọ wá níbi mẹ́wàá tó gbẹ̀yìn pàápàá jùlọ níbi ohun tí méjì ò sí pín máa lọ wá ń bẹ̀ ẹ ṣe kòǹgẹ̀ rẹ̀ bóòlù àti afẹ́ṣe kòǹgẹ̀ lálàtò ìkọ́dé ìgbà hadi lailatu lailatul mubaraka alẹ́ tá à ń sọ yìí alẹ́ ìbùkún ni alẹ́ eré ni man hori ma hafa kọ́ di hori ma lè khairu kullu ẹni yóò tọ́lọ́run bẹ́ẹ̀ ṣe alẹ́ yìí léèwọ̀ fún á gbogbo rẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ fún o tó fi jẹ́ pé wọ́n tó ń gbọ́ mi tọ́lọ́run bá ní kọ́rọ̀ mi yóò dé tí ó gbọ́ rẹ̀ òwúlá láti ìkọ́dí èsì òru tí ẹ máa fi ń kówó jọ o wípé òwúlá láti ìkọ́dí tiwa ọjọ́ kìíní báyìí la mú ẹ wá tó àga ẹ wá ń béèrè lọ́wọ́ àwọn àlàájà àwọn àlàájì ẹ ń béèrè lọ́wọ́ àwọn àfáà àwọn ẹlẹ́yà ẹ̀ ń gbé owó lọ́rùn ẹ̀ tẹ̀ra ń jẹ ṣàìtọ́nù ṣe lọ́sọ̀ fún yín ọ̀sọ̀ di bá bá mi mọ̀ yín lọ́wọ́ ẹ wulẹ̀ pàdánù nǹkan tó pọ̀ àwọn olùmọ́ pé mọ́ni horímọ̀ ha àfàkọ̀dé horímọ̀ lè kọ́ irú kò lóhò ẹni yóò tọ́nà bá ṣe alẹ́ lẹ́lẹ́sìkọ́ tí tí òjì ó ṣe kòńgẹ́ rẹ̀ á ha ìlà mahrom ọlọ́run bò sí ní ṣe oore bẹ̀ léèwọ̀ fẹ́ nìkan àyàfó ẹni tó yẹ pé ìdálùkà yẹn bàgì mùsùlùmí alharisu alatọ àti là yóò fi wá dáa fún mùsùlùmí tó yẹ kó tẹ̀ láṣẹ ọlọ́run à ń yò yí ha ìmánàn kọ́ gbọ́dọ̀ yẹ ó gbọ́dọ̀ yí àwọn òru rẹ̀ tó kù yìí tí rọmọdán ló fi tán ó gbọ́dọ̀ máa yé ọ̀tọ́mà àn fi ajẹ́rì halẹ̀ àdéhùn kọ́ máa yé lẹ́ni tí yóò fi tẹ̀ láṣẹ ọlọ́run tó fi máa wá ẹ̀sìn tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run wà ń yẹ ṣiṣẹ́ ìdàfẹ́ àṣìlẹ̀ àwọn láwọn òru tó gbẹ̀yìn yìí kó gbìyànjú láwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn yìí kó fi lè kọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam torí àwọn àìsàn sára yìí pé káàní rasulullah sallallahu alaihi wasallam yajtahidu ma la yajtahidu fi ghairiha ó ń sọ ọlọ́run máa ń gbìyànjú láwọn mẹ́wàá tó gbẹ̀yìn láwọn tó kíkó kéé gbìyànjú rẹ̀ láwọn twenty tó ti lọ ẹjẹ́ gbìyànjú lórí ẹ̀ gidigidi kódà ìyàwó àìsàn sọ náà rọ̀ mí wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé yóò múra sí ìjọsìn wà á fi àlẹ́ ìlàhú ẹ wá òru rẹ̀ kìí fi so ìjọsìn ní sáà ìjọsìn ní sáà wà á ìkọdọ̀ àlẹ́hù yóò tún wá jí àwọn ará ilé rẹ̀ ìyẹn náà ni kí wọn ní òsè má tẹ̀ra rẹ jẹ́ o máa ṣe àṣe tàwọn ọ̀kẹ́ pé òwe lásìkò ọdẹ àwọn wa ń bọ̀ lọ́wọ́ tiẹ̀ sí lọ́dún yìí alihamudulilayi bẹ́ẹ̀ ṣe súnà ẹ̀ ṣe òtí gbà ń ṣe òwe lásìkò ọdẹ rẹ kándíkà lórílẹ̀‐èdè táwa yìí wọ́n bẹ ń ṣe wọn tó ń gbẹ tẹ́ ń kójọ tẹ́ ń ṣe tẹ́ ń gba ẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn eléyìí tẹ́ ẹ sì ń kó ọ̀pọ̀lọpọ̀ ohun tí ò yẹ kí àwọn èèyàn kẹ́ ẹ kó wọn sí tẹ̀ ń kó wọn sí lónìí òǹkálùkù ni wàá mọ̀ sún náà nẹ́bí báyìí nípa pé òun náà láti kọ́ déyìí sí pé ẹsẹ̀ máa kága jọ ẹsẹ̀ máa kóra yín jọ òun kẹni tó ṣe pé káṣí ń bẹ̀ ni wọ́n fẹ́ kàkálàṣe tàbárí mọ́ṣáláṣí táìsì ń bẹ̀ èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀ bó ti tá a wà nípa covid nineteen yìí ó lè má jẹ ó lè má fáwọn èèyàn láǹfààní bí òtí wàá fún ọ láǹfààní náà ilé rẹ̀ tó wà náà kò jẹ́ nìkan tí pé ó sì jọsìn bẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àwọn ìyá rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọkọ rẹ̀ ẹni tó jọkọ rẹ̀ kẹjọ sì jọsìn bẹ̀ àwọn tẹjọ yọjára ilé kẹjọ sì jọsìn bẹ̀ ó ti pàṣẹ òjòjọsìn ó tó káàlùkọ hàn ṣàfọ̀mọ́ fọlọ́hún dúpẹ́ fọlọ́hún ọba sàrátù wa níbi Muhammad sallallahu alaihi wasallam wà fòyí lọ́dọ̀ ọlọ́run ọba béèrè oore tọba fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba sádọ̀ ọlọ́run ọba kó níbi ọ̀pọ̀lọpọ̀ aburú kọlọ̀ǹbọ̀ ọba ọlẹ́kẹ́ ọlá kó eléyìí náà ló jẹ́ pé oyè òru náà ní gbogbo àwọn òru mẹ́wàá tó kù yìí kọ́ máa padà lọ sùn dáadáa lẹ́yìn Ramadan gbóhùn bá sí ń kùn ọ́ máa fohun sọ̀sán torí pé ó yẹ wa pé òru lálátùlù kọ́dẹ̀rì ni kódà àwọn olùmọ̀ wọ́n fìmọ̀ ara wọn pé òru lálátùlù kọ́dẹ̀rì àti yàmù àràfà ìwúlò lọ́lájú ló méjèèjì náà sóòrù lálátùlù kọ́dẹ̀rì lọ́lájú lọ́dọ̀ Ọlọ́run bá ní àti yàmù alẹ́ ọdún ya kọ́lá àwọn náà mọ́kẹ́rì wá rẹpẹtẹ ṣùgbọ́n èyí tó jẹ́ tí ò síyè méjì ń bẹ òun náà ní pé tá a bá ń sọ nípa òòrùn òru wo lọ́lá jù náà àwọn òru òru lọ́lá jù lọ́kọ́dé rù tá a bá ń sọ ọjọ́ ọjọ́ ọlọ́lá lájù náà àwọn ọjọ́ òun náà nìyá wọn àràfà òjò àràfà láṣà kàfé kò méjì àwọn eléyìí tọ́lọ́run bá gbé àwọn ọjọ́ tó lọ́lá àwọn àsìkò tó lọ́lá tó gbé fún àlè ọmọ yìí ká máa sàpá tètè rẹ̀ wọ́n wá sí nínú súnà káládùn àtà máa ṣe lónìí rẹ̀ pàpà jùlọ àdúrà tó fẹ́ já máa tẹnu mọ́ púpọ̀ jù òun náà ni àdúrà tí yàwá ìṣà béèrè lọ́wọ́ àdébí àwọn àṣàṣàlám yàwá ìṣà sọ pé àwọn sọ pé qultu ya Rasulullah ìlú ń sọ ọlọ́run ọba ò àrọ̀ àìta ọ̀wárí ni ìdá alimtu ayé láyé láyé láyé látàlẹ́kọ́dírí tí ń bá padà lọ́wọ́ mọ̀ pé òru yìí lójú òru lára tó lọ kọ́dírì mọ́ àkóòlù fi hà kí ni kí n máa sọ ń bẹ́ẹ̀ kọ́ọ̀l àlẹ́bí sọ pé máa sọ báyìí kúwùlì sọ máa sọ pé allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni gbólóhùn yìí là níbi nípa máa tẹnumọ́ o mo sọ lẹ́ẹ̀mẹ́ta nítorí pé ìṣẹ̀ṣẹ̀ ànábì àwọn ìṣọ́lá òun náà ni pé tó bá fẹ́ jí káwọn èèyàn gbàgbọ́ yìí nǹkan yóò sọ lẹ́ẹ̀mẹ́ta ìrẹ́ ọlọ́run ọba o ìrẹ́ lọ́ba alámojúkò ó sì nífẹ̀ẹ́ sàmójúkò sàmójúkò fún mi téèyàn bá fẹ́ ń tẹnu mọ́ tòótọ́ yá sàlám la hawla wala quwwata illa billah èèyàn wà ní tọ́lọ́run bá sàmójúkò rẹ̀ á ohun tó ń ṣe kò ń gé orí o ó ṣe kò ń gé orí púpọ̀ àlàmọ́ tilẹ̀ láti kọjú àwọn àmì ó láti dá láti kọjú ìmọ̀ àwọn yẹn sọ pé àwọn olùmọ́sọ pé lálásù kọ́dírì ní láhà àlàmọ́ ohun tó tó àwọn àmì ń bẹ tá a lè fi mọ̀ àmì lásán ni kò túmọ̀ sí bóyá kó jóun gangan tàbákẹ̀tẹ̀ wò pé á ah, ló lè jẹ́ àwọn àmì tí wọ́n kó wá òun náà ni pé ọjọ́ tá à ń wí yìí à so yóò yóò so eh, eh, atmosphere rẹ̀ yóò jẹ́ nǹkan kò le jù kò gbóná jù kò tútù jù wọ̀rẹ́ fọ́sẹ̀ àkínà atẹ́gùn rẹ̀ ó jẹ́ nǹkan tí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò ní máa ṣe gbùdùgbùdùgbùdù atẹ́gùn jọ́nà kò ní rí bẹ́ẹ̀ láyé láti òkọ́dérì yìí ànábì wa musa sàn sọ pé ó jẹ́ nǹkan tó ṣe pé tọ́lọ́n bá ní kéèyàn ṣe kòńgẹ́ rẹ̀ láhàárọ̀ hù kò ní gbóná wàlá bàrídà kò sì ní tutù tusbihu shamsu sọ̀bí hátùhá dọ̀yìn fàtùhàmọ́rọ̀ débi pé oòrùn àárọ̀ ọjọ́ náà tílẹ̀ bá mọ́ kò ní le púpọ̀ jù yóò lẹ yóò sì jẹ́ nǹkan sí pé òun yóò fẹ́ gbọ́ níwà pupa yóò máa jọ pupa lójú bákan náà àtúmọ̀ ẹ̀nà ní nẹ́tíwọ̀sì sẹ́kìlá so ìfọ̀kànbalẹ̀ ó wà lọ́jọ́ tá à ń wí àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ta nígbà lóbi àlùbọ̀làyíká èyí táwọn màláìka sọ̀kalẹ̀ lówùjọ́ tá à ń wí a máa rí inú àwọn àmì tá a fi mọ́ ni wọ́n ti yàrá halinsanu fi mọ̀ náà nìyí wọ́n ní pé ẹlòmíì lè mọ̀ lójú oorun rẹ̀ eléyìí ń ṣe ìsápalápa àwọn sàábé kọ̀ọ̀kan tọ́lọ̀mbá ni ọ wáyé tọ́lọ̀mbá ni ọ wáyé àìfi àlá àìfi ìsìjọsìn o àìfi àlá àìgbé lérí ìjọsìn o wọn kẹ̀ ní kọ́d yàrá àlè nsá fìmọ̀ náà nìyí ọmọ èdè nìgbẹ́ lè rí lójú àlá rẹ̀ òní ní ilẹ̀ ẹlẹ́tì kọ̀dẹ̀ tọ́lọ̀mbá lè ṣàfihàn lè fi sọlá fún kàràmọ̀ ni o máa wò pé ọ máa retí ẹ̀ lójú àlá o tí ọba tiẹ̀ jẹ́ kò ní jẹ́wọ́ tó jó ń sìgá o bẹ́ẹ̀ ni oníjẹ́ ọ̀tọ̀ ìjọ ọlọ́tí o àwọn ẹni rẹ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ni ọlọ́run lè fi hàn sí kóńgẹ́ kan rí gbá òru òní ìlà láti kọ̀dé pẹ̀lú ohun tí mo rí àmì tí mo rí lójú àlá yìí ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ àwọn ní òsì sí jazimu ó ṣeé ṣe ó lè jẹ bẹ́ẹ̀ bákan náà tọ́tọ́lẹ̀ aṣáájú fi sọ ibi àti aṣọ àfíyà tó òun jọ ni ọba jáde yóò jáde tí ó jẹ nǹkan tí ó mọ̀ tí ò ní sí ẹ̀sùjò lójú ẹ̀ ò sẹ́sùjò lójú rẹ̀ gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣàlàyé eléyìí fún wa bákan náà tọ́lọ́n bá ní kéèyàn ó ṣe kò ń gẹ́ rẹ̀ orí ńlá ni o tọ́lọ́n bá ní kéèyàn ó ṣe kò ń gẹ́ rẹ̀ so àlàmọ́sí lálàkọ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì máa ń kó àwọn àmì kọ̀ọ̀kan wá tí ò tiẹ̀ dá kò tiẹ̀ wí tí gbọ́ kò tiẹ̀ bá láàkáyè mu àdìsọ́kàn bú sí ni wọn a máa sọ ń gbà míì wípé igi àwọn igi ó forí balẹ̀ fọlọ́run kíní kankan ó ṣe kíní kankan ìjọ ní àwọn ajá ò ní gbó ìjọ ní àwọn màálùú wọn ò ní jẹ́ nǹkan tí gbé wọ́n máa ké àwọn ọ̀rọ̀ kàtíkàtí tí ò lẹ́rí kankan nínú níbẹ̀ ni àwọn èèyàn máa ti àwọn ilé sí bákan náà ẹni ọba rí tí káàfù ṣe wọ́n fẹ́ jẹ́ ká ṣe tí káàfù káàfù wà wọlé láti kọ́dé ní àpapọ̀ ṣùgbọ́n òṣèyí tí káàfù kò ní kọ́ má wà láti kọ́dé o ẹ̀nà bá rí lẹ́lẹ́tù kọ̀dẹ̀ tó bá rí ìtìkáfù sí ní ọ̀pápọ̀ ìtìkáfù yìí òun ni ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ní máa fi ń kó aró sínú mọ́sálásí ọlọ́run láti máa jẹ́nìkẹ́ tí ó máa ṣe ìbáadà ń bẹ̀ ìbáadà ń bẹ̀ ànẹ́bí ọjọ́ mẹ́wàá yìí náà ni máa ń lò tí máa fi ṣe ìtìkáfù ìtìkáfù yìí wá ní ó ti fẹ́ di súnnà tó máa jọ ọ súnnà kẹta àwọn èèyàn fẹ́ pàtì lónìí tí wọ́n fẹ́ lákàkún rẹ̀ mọ́ ó ń sọ ọlọ́run bá sì ní gẹ́gẹ́ bí yàrá ṣẹ̀ṣẹ̀ sọ káàní yàtẹ́kì fásọlẹ̀ wá fún ní Ramadan ó ń ṣe ọlọ́run ọba máa ń ṣe ìkóraró sílé ọlọ́run ọba ní àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan hátàtàwà fáwọn lọ́wọ́ àzàwọ̀jẹ́lì tí tọ́lọ́mọ sì fi gbẹ̀mí ẹ̀ ló ṣe àlẹ́bí ṣe lọ́rọ̀ yẹn fúnra rẹ̀ kìí sọ̀rọ̀ yẹn fún àlèwọ́ mọ̀ yìí ṣùgbọ́n náà sọ́nà tọ́lọ́mọ bá ní ká rí ṣe ká ṣe kò ń gẹ̀ rẹ̀ ọ̀dà púpọ̀ jù ọ̀dà púpọ̀ jù ṣùgbọ́n ìmọ̀ ṣàlàyé pé gbogbo ọ̀tọ́ bá fẹ́ ṣe antikaf rí epo ṣe níbi tó ti rí ṣe ni o ọ̀pọ̀lọpọ̀ ṣàìtọ́n ti gbọ́pọ̀lọpọ̀ mú lónìí ṣé pẹ́lú mi lè lọ́yìn ti ká fún tòótọ́ ṣùgbọ́n kẹyìn irọ́ lásán lọ́lọ́ọ̀sì yọ kẹ máa sọ ní fámíà rí i pé ó láwọn ẹni tó fẹ́ fi ìjọsìn kọ́ ṣe tí wọ́n lè jẹ́ nìkan tí wọ́n máa jí tí wọ́n sì máa jí wọn náà tí wọ́n náà máa rí ìjọsìn ṣe kó lè bá àrí sí jẹun tó wà nílé lọ ó da púpọ̀ gan òwò tó wà lọ́lá àwọn tó bá wà nílé lọ tàbá ti ká fún wa ṣe ní mọ́sálásí mọ́sílì haram ní kaaba bá rí sí ní mọ́sálásí ànẹ́bí bá sí ní mọ́sálásí akusọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lóore púpọ̀ gan gẹ́gẹ́ bí ànẹ́bí wa mọ́sá sọ́lọ́m bó ṣe ọ̀nà dé sí afa òde fagbà wá tó ṣàlàyé nípa rẹ̀ ta sì ráwọn olùmọ̀ míì tán fẹ́ wò pé mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan àfẹ́ ilé àlè ti ṣe ń ti ka ọ̀rọ̀ yóò sì bá bẹ̀ lọ pé wọ́n ní ànẹ́bí sọ pé láyé ti ka fi ilé àfin mọ́sáájú sálàsà kò sí ti ka fo àyàfi mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n àwọn olùmọ̀ tó jẹ́ nìkan tí wọ́n ti rí sọ̀rọ̀ yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé láàyè ti ka fa afdọ́là kò sí ń ti ka tí ó lọ́lá illa fil masai salasa tó tún àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí ní túmọ̀ ọ̀rọ̀ yìí ń túmọ̀ sí o torí pé ànábì sábà máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀rọ̀ tó jẹ mọ́ báyìí tó sì pé kìí ṣe pé ń sọ fún apẹ́ká má ṣe ń tìkáàfù láwọn mọ́sálásí mi yàtọ̀ sí báwọn kan ṣe rò ó kò sí ibi tá ti lè ṣe ń mọ́sálásí ìpọ́n tí ń bá kó sì gbà níjọsìn ó nígbà tẹ́ bá sì ṣe yìí ti ká fún kí wọn tí wọn fẹ́ jí ká ṣe lẹ́ni tó jẹ́ yìí ti ká fún tí wọn fẹ́ jí mọ̀ tẹ́kífò ṣe òun náà ni pé kò gbọ́dọ̀ súnmọ́ ilé ìwọ̀ rẹ̀ lásìkò owó ẹlẹ́tọ̀ rẹ̀ nígbà tí bá ń ṣe yìí ti ká fún lọ́wọ́ bọ̀tí wọn ta fẹ́ lù náà yá yìí pé fìlìmọ̀sá jídẹ̀ fìlìmọ̀sá jídì gbogbo ibi tá a bá ti pè ní mọ́sídìdì gẹ́gẹ́ bó ti wá lọ́sọ̀dọ̀ ìyàwó Aisha tó ṣàlàyé nípa pé mọ́sálásì kọjá pé bí wọ́n ti ń kí júmọ̀ ṣùgbọ́n tó bá jóbìn ó gbọ́dọ̀ gba ìyọ̀ǹda lọ́tọ̀dọ̀ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá fún níyọ̀ǹda ló tó lè ṣe ń tìka fọ tọkọ rẹ̀ bá fún níyọ̀ǹda kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe o bákan náà nínú májèmú tí wọ́n sọ pé ń bẹ fún ẹni tí ń jẹ́ tí ó sì máa ṣe ń tìka wọn ni pé ó dáa tó bá lè jà láwẹ̀ tó ó dáa tó bá lè jà láwẹ̀ tó yí wọn ni pé láyé sí ọ̀nà ìtìka ìlú àbí sọ̀wọ́ ẹni tí ó bá ṣe ń máa ṣe ń tìka jẹ́ pé pẹ̀lú àwẹ̀ ni òun náà ló sì dáa àwọn olùmọ́sọ̀rọ̀ mi ò pé kò sí túláàsì ṣùgbọ́n da púpọ̀ kí èèyàn já láwẹ̀ ni torí pa níbi àmọ́ sàṣàlám tí ń ṣe ń tìkáàfù ní máa ń ṣe pẹ̀lú àwẹ̀ náà ni ìyẹ̀wá ìṣà nígbà tí ń sọ nípa súnnà ti bẹ fún ìtìkáàfù ó ní pé súnnà tẹ́lẹ̀ mọ̀ kẹ́kẹ́ nínú àwọn súnnà tó yẹ pé tí ó bá ti ń tìkáàfù gbọ́dọ̀ dùrọ̀ mú aláyẹ̀ wọn dàmọ̀ rí lọ kò gbọ́dọ̀ máa lọ bá láàárẹ̀ wò aláyẹ̀ ṣáàdù jẹ̀nẹ̀sà kò sì gbọ́dọ̀ bá òkú débi tẹ́ngbà tòun bẹnu mọ́sálásí ń ṣèjọ ọlọ́run aláyẹ̀ mọ́sàn ìmọ̀ra kò sì gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ aláyẹ̀ bá ṣe rọ̀ àkọ́gbọ́dọ̀ fọ́ọ̀kàn kò sì gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó sọmọ wàlá àyà kojú lè àyà kò sì gbọ́dọ̀ jáde pẹ̀lú bùkátà kankan ìlà lèmọ́ ńlá bùdà mìíràn àyàfi tí pé bóyá kò sí ni àṣà gbọ́dọ̀ jáde rẹ̀ kò sí ni àṣà gbọ́dọ̀ jáde rẹ̀ wọ́n fẹ́ tọ́lẹ̀tì èyí jáde náà ni wọ́n tọ̀ èyí jáde náà ni wọ́n fẹ́ ra jáde náà ni oníbùkátà kan tí èpè gbọ́dọ̀ má ṣe tó jẹ́ pé ohun tí ó jẹ́ kí n ti ká fún mi ọ̀rọ̀ òun náà ni èyí jáde torí pé dọ̀rọ̀ lò fẹ́lẹ́ yìí ọ̀dá ìtìkáfù ilẹ̀ bẹ̀sọ̀ ìta fẹ́ lò gan èèyàn gbọ́dọ̀ wá sí ìtìkáfù àkójẹ́ pẹ̀lú aláwọ̀ náà súnmẹ̀ ọ̀dá ìtìkáfù ilẹ̀ àfi mọ́sídìí jàmẹ́ bákan náà gbọ́dọ̀ sí ìtìkáfù àfikọ́jẹ́ pé ní mọ́sálásí ìjọba ti ń kírun jùmọ̀ oṣù kẹta tó fà tí jùmọ̀ méjì bá lọ́ọ́ bọ́ sí gẹ́gẹ́ bí ìtìkáfù tọdún yìí tó yẹ pé jùmọ̀ jùmọ̀ tọ̀lá ó bọ́ sí àti jùmọ̀ àtijọ́ mẹ́sàn-án bíi ní ọ̀sẹ̀ tí ẹ̀ wá sí mọ́sálásí tí wọ́n ti ń ṣe júmọ̀ ẹ̀mọ̀ kò yọ ṣẹ̀ṣẹ̀ ní bùkátà sí gbogbo mọ́sálásí mi lọ nígbà tí júmọ̀ bá dé débi jẹ́ pé náà súnmọ́ tó fẹ́ jáde tó ṣe ní tìkáàfù tó fẹ́ jẹ́ kó ṣe ni tó fẹ́ jẹ́ kó ṣe ni ṣẹ̀wárí tìkáàfù yìí kò sí nǹkan tá a fẹ́ já wọn síbẹ̀ náà ju pé ká máa ka alukoran ká máa ṣàfihàn fọlọ́run ká máa ṣe ìjọsìn wọn ìjọsìn tá a láǹfààní tẹnitọ́ wà ń ta tí ò láǹfààní àti ṣe káwa ni wọn máa ṣe kò sí ní tó burú bẹ́ẹ̀ tẹ́ kí mọ́sálásí yẹn wọ́n máa ń sọ̀rọ̀ ọlọ́run bá ń bẹ káàánú kágbọ́rọ̀ ọlọ́run bá ọ̀pẹ́ tó ṣe pàpà jùlọ kápá àfàtọ̀ gbádùn ìbá ń bẹ̀ ń bẹ̀ àfàtọ̀ mọ yẹn ọ̀rọ̀ ọlọ́run bá sọ tí ìgbàgbọ́ wọ́n tó fi lékún sí tó burú bẹ̀ kágbọ́rọ̀ ọlọ́run bá ìwọ̀n tá ń gbọ́ ọlọ́run bá lọ́wọ́ yẹn náà àti lè máa fi ṣe àkárò mi ó lè máa fi ṣe àwọn àdúrà mi tó dé pé àmọ́ ṣe ṣùgbọ́n ká má gbàgbọ́ nínú àwọn akásí ìpọ́ bá yín ti ká fìyí jẹ́ òun ní ẹnìkéyàn jáde láì jẹ́ pẹ̀lú láì ní ìwádìí láì ní olórí ṣẹ̀rẹ̀ ń yọ kankan àwíjàre tó bá òfin mu ìyẹn fi jáde ìyẹn fẹ́ gbà mo gbúrò pé bàbá alágbèjọ́ ti bàdé dé mo ní sáré lọ́ọ́ pàdé rẹ̀ ah eléyìí ni wọnú ṣẹ̀ríà o ní ti ká fọ ẹ ti bàjẹ́ o bákan náà téèyàn bí ti súnmọ́ ẹlẹ́tọ́ èèyàn nínú ní ti ká fọ ní ti ká fọ yẹn ti bàjẹ́ o bákan náà ẹni tó jẹ́ ìmọ̀tẹ́kì tó wá jó tó bíi ti rí ẹ̀jẹ̀ ìdọ̀ rẹ̀ ní ti ká fọ ti bàjẹ́ o bẹ́ẹ̀ni rẹ̀ ní ṣe ń tìka tó lóun ṣe ìsìláàmù mọ́ ń tìka fọ̀ rẹ̀ ti bàjẹ́ pátápátá òun gòdò àwọn bẹ̀lọ́n kọ́lọ̀n bọ̀bà lẹ́kọ̀ọ́lá kó sì ní àti ẹ̀yìn lẹ́yìn tó ṣe pé yóò ní àwọn orí tọ́pọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá tọ́pọ̀ yìí kọ́lọ̀n bó ṣe wá lẹ́yìn tó pé èrún wa ìjọsìn wa yóò jàtẹ̀wọ́gbà láwọn ọjọ́ tó kù yìí àwọn ààrẹ wa kọjá tẹ̀wọ́gbà kíkà àlùkùránì wa ó ṣe wá lẹ́yìn tí ṣojú kòkò sí tó tó fi pọ̀ sí rántí ọlọ́run bá ọlọ́run kò fọwọ́ sí ó sì sí wa lẹ́mìí kó já lè máa ṣe ó má ti ṣẹ̀tọ́ ọ̀nà ó gbàgbé ó má gbà wá láàyè ó má ṣe wá síbáṣìbò ó jẹ́ kí a rí ojúṣe wa ó jẹ́ ká rí ṣe ká jàǹfààní àwọn ọjọ́ mẹ́wàá èyí tó kù yìí ó sì wá ní tí ó wà fojú lọ́rọ̀ lọ́ba tó náà bó gbà foríjì rẹ̀ ó sì wá ní tí pé yóò bẹ̀ lọ́wọ́ bá dáadáa yóò sì ṣe wá ní tí ó sì sàlátù fún ẹni bí àmúṣe àlá sálám ọlọ́run bó sì gba sàlátù rẹ̀ pàpà jù nígbà tá a bá ti ṣe ọ̀kan tí wọ́n lọ́lọ́run bó máa ṣe níwà fún wa ọlọ́run jẹ́ wà nú wọn ọlọ́run tún yá ṣe kò ń gẹ́ ẹni tó ṣe pé yóò máa ṣe àṣàlátù èyí tí ànábì rẹ̀ kọ́mẹ́ǹdì pé ká máa ṣe òun náà sì ní àṣàlátù ibrahim ìyá bẹ́ẹ̀ bọ́n ṣe bí ànábì bá ti mọ bá ti mọ sálámù sí ọ bóò láti mọ ṣàṣàlátù fún tánà sọ muhammad wàhálà muhammad amasalatu alayi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 láwọn ọjọ́ mẹ́wàá yìí kó jẹ́ ọ̀rọ̀ tí ó sàǹfààní fáwọn èèyàn ó jẹ́ pé à ń bẹ lọ́hùn àwọn ìṣesí tá a máa ṣe ó jẹ́ kí ó jẹ́ àwọn ìṣesí tí ó yọ ọlọ́run ọba nínú à ń bẹ lọ́hùn ọlọ́run bó wá ṣe wá lẹ́nu tó ṣe pé yóò gbà eh, wọ́n ṣàforíjì fún nínú oṣù tá a wà yìí ọlọ́run kó ṣe wá nínú ẹni tí wọ́n pẹ́ nínú oṣù tá a wà yìí ọlọ́run kó ṣe wá nínú ẹni tí wọ́n yọ ọkùnrin nẹ́kù lọ́rùn rẹ̀ nínú oṣù tá a wà yìí ọlọ́run bá kó ṣe wá lẹ́nu tó ṣe pé yóò rí àforíjì ọlọ́run ọba nínú oṣù kúta wà yìí àwọn abẹ́rẹ́ ọlọ́run bá ọlọ́run dákun yóò sùn ìṣeéṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí nígbà tá a bá ti di pé yọ parí yàwó lèmi àti ẹ̀ káwà mi ti bá jọ parí rẹ̀ láyọ̀ tàláfíà o má jẹ́ àparí rẹ̀ ní sínú sàárẹ̀ o jẹ́ àparí rẹ̀ pẹ̀lú ìdùnnú jẹ́ àparí rẹ̀ pẹ̀lú ẹ̀rín jẹ́ àparí rẹ̀ pẹ̀lú oore tó pọ̀ má jẹ́ àparí rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ o má jẹ́ àparí rẹ̀ pẹ̀lú ẹkún o má jẹ́ àparí rẹ̀ pẹ̀lú òòjú ọ̀làlá haúlá wọ́n àkówọ́ta ìdàdìyà bí ìlà ìṣòdó láàárọ̀ yìí bàtàbà tó di ọ̀la àmà tẹ̀síwájú níbi àkọlé mìíràn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh